never told you how important you are to my life. You're important to me. An angel, and I love you. I love you too. My assistant, uh, uh, Timo Peak, is uh, gonna be Mike. Surprise! Happy birthday to you. Yay! Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí now. gba arú ẹ̀ ń kò tẹ̀lé gba it doesn't make no sense. mo ti sleep ah, mo ti slop ah! mo ti wá ṣubú pa mo ti ṣubú. bó ṣe ń bá mi. Ah! how dare you talk to me like that. Dinamo. wọ́n ń lé ìgbìlú wa ìgbìlú. oyin stop it. What I just on that? What? I want to watch. I want to watch oníbàjì fanta kan náà ló ń sọ. gbogbo nǹkan tí mo ní ni mo ti fẹ́ I gave you opportunity we gave you good opportunity I'm sorry. I'm sorry can you just try and understand. shut up. get out. you can go and meet your fanta. Eh? China. Oh, don't go bá mú ọmọ yẹn máa ń rún ọmọ sákẹ́ ni. yàrá di. Ah. òun náà mò ń wòye òun náà mò ń wòye òun náà